tí mò ń bẹ̀ ọ́ fún yìí kókó làárọ̀ fáadití ni o ọ̀rọ̀ tí mò ń bọ̀ ọ́ sọ ò ní wípé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tó ràn wá lọ́wọ́ dé lórí ẹ̀kọ́ tiẹ̀ o ti kàwé mẹ́wàá o ti mọ̀ ẹni kú ti mọ̀ tó mọ̀ ó ti kú lẹ́gbẹ́ kí lọ́ọ́ ó wù wá ká rán ọ lọ síléèwé gíga jù báyìí lọ àmọ́ wọ́n ló wù ní ká jẹran pẹ́ lẹ́nu òun fa ọ̀nà fún ọ̀jẹ́ ibi tó gbégbé dé yìí ọlá ìwọ̀nba tí mò ń rí mú wálé ọlá ìwọ̀nba tí ìyá rẹ̀ ń rí fi sí àti mọ́ ọlọ́mọ ọ̀bọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ìwọ̀nba tó ń rí fi kún ńlọ́rọ̀ lọ́wọ́ débi tó dé yìí ẹni tí sì ń bẹ ń gbòòrò ní ìsìn kò gbà pé kéèyàn kú dóró gbósì díẹ̀ kọ kíkà lọ títí mọ́ ó wù mí pé kó wá lọ wáṣẹ́ kan kọ́ bí iṣẹ́ kan kọ́ kọ́ṣẹ́ kan kó ìwọ náà di ẹni ara rẹ̀ ń bẹ pẹ̀lú gbogbo òwe tíjọba ń pa fún wa lọ́wọ́ lóde ní ìsìn ìjọba ń fi yé wa pé kò síṣẹ́ ìjọba mọ́ ni ńgbà ìjọba ti ń jẹ èèyàn lówó oṣù mẹ́sàn-án tó ń jẹun lórí ọdún ọdún kan oṣù mẹ́fà òwe níjọba ń pa kíkẹ́ padà kúrò lẹ́yìn iṣẹ́ white collar ká lè rí ibi dojúkọ àbúrò rẹ ká tún lè ran òun náà lọ́wọ́ kó lè ka díẹ̀ ní tí mò ń bọ́ ọ sọ kó o wáṣẹ́ kankan ọlọ́run ó sì ràn ọ́ lọ́wọ́. ẹ ṣeun gan-an bá mi nítòótọ́ ohun èmi náà kí n kàwé débi tẹ́ẹ̀dá ń kà á dé ajunilọ́ní tóun ò bá sí nílé ká má dábàá lẹ́yìn òun fẹ̀kàntẹ́lẹ̀ náà èmi náà ti ń rò pé kémi náà ti ẹ̀wà ṣẹ́kan máa ṣe kí n lè má fi ran ìdílé wa yìí lọ́wọ́ kẹ́yìn àti màámi lè mójútó ìwé ti Mùráyọ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe wá sọ yìí èmi náà gbé lórí ẹ̀ kọ́lọ́run fún mi ṣe. ọ̀kàrẹ̀ yóò yọ. báwo lè gbà lọ gbé ẹ̀bà wá ní ẹ̀kọ́. bọ́ọ̀lù yakulẹ̀ ma ó dà ó dà ó dà. bó o lọ ọ̀hún. a dúpẹ́ kò kọjá àfaradà. ta ni yóò gbé Jacob dìde ní èrò aráyé egun gbígbẹ́ tún lè sọjí lágbára ọ̀gá ògo olúwa ṣàlọ́ fún ilé ọkọ mi máa ṣàwọn yẹn ìta torí òjò yìí àmọ́ tó fẹ́ ṣe lé. Mm. Ah, ah, ah. Mami. Ìwọ ti yá ti skul dé ní. Sísá mi, ẹ kúnlé. Kí ló ṣe okó skul? Ẹ wo màmí, ìgbà tá a ti parí first subject tí mo dẹ̀ wo timetable tí mo rí pé mi ò níṣẹ́ mọ́, mo wá ní kí n máa bọ̀ nílé kí n kó wá help yín. Ìyẹn náà dá. Mm, kì í ṣe pé kò dáa náà máa lọ ní ilé kó lọ ṣe assignment ẹ àti fẹ́ẹ́ fọ̀ tán. Màámi mi ò ní assignment gbogbo nǹkan tí mo ní láti ṣe ni mo ti ṣe ẹ wo gbogbo aṣọ tó wà wájú yẹn jẹ́ kí n help yín náà. Màámi instead tá a fi jókòó tí wàá tá a máa bá wa fọṣọ mọ́mì ilé ọ̀kan a fẹ́ gbaṣọ lọ́wọ́ wọn ẹ jẹ́ kó lọ gbà wá ká fọ gbogbo ẹ̀ pọ̀. ok kí n kó wá. ẹ mọ́mì yẹn mọ́mì tó ń lo mọ́tò funfun yẹn ni mo ní kó gbà kó wá kó àwọn aṣọ yẹn wá mo ti gbọ́ ẹ jẹ́ kí n tètè lọ ẹ kú iṣẹ́ mo ń bọ̀ o. wọ́n sábà fún ẹ lọ́wọ́ kó gbà o. mo ti gbọ́ màá mi. tètè sórí kóńdò ń rọ̀. yes mo ń bọ̀. mo hàn látẹ̀kọ́ ni. wọn mọ fẹ́ ti wọn mọ fẹ́ ti débẹ̀ ni. ẹ ṣí gẹ̀ẹ́tì ẹ fún mi sí. mo wọnú ilé ìwé ìṣe wọn àgbẹ̀ ìṣí rẹ̀. ẹ ṣí gẹ̀ẹ́tì ẹ sì. ẹ ṣí gẹ̀ẹ́tì jọ lẹ́mọ lẹ́mọ máa fà bí ìbí nìyẹn. mo ti ṣe ṣe mo ti ṣe ṣe mo náà mo ń ṣe wọ́n ṣe bí ẹni tí ò jẹun ẹ lè jẹlé ẹ lè jẹlé. mo ti ń ṣe mo ti ń ṣe dáadáa sà mo ti ń ṣe dáadáa sà. ẹ ti ẹ ti gẹ̀ẹ́tì ẹ fún mi kẹ́ ẹ máa bọ̀ bíbà ẹ máa ṣe bí ẹni tí ò jẹun ẹ yẹ̀ jẹun jù nínú ilé. ami ẹ ló ẹ ló ẹ máa ẹ máa ẹ máa ẹ máa fọ ibà ẹ máa fọ ibà ẹ máa fọ ibà. mo ti ṣe kí ni problem mo ṣe kí ló dé tó yẹ pé ń gbà tí mo ẹ mú kọ́kọ́ rẹ̀ fún mi ẹni pé mo fẹ́ mú kí kí ìjábọ́ lọ́wọ́ mi mo fẹ́ bẹ̀rẹ̀ mú ẹ̀ lè sáré mu àbí ẹ̀ lè sáré mu náà lè sìn bàbá yìí. ẹ wo bí mo ṣe ń fi pressure tí mo fi ń rìn bọ̀ tí mo fi ń sáré bọ̀ tí mo accelerate bọ̀ wá sínú ilé bàbá mi mo dé ibi ìbà mo hàn fún yín gẹ́gẹ́ bí gate man mi ẹ́ mo hàn hàn hàn títí títí ẹ̀ bọ́ síta kí wọ́n á mi What are you doing inside? tí ẹ lè wá sí gate fún mi. mo wà ń lójú rúùmù mo wà lọ tọ́lẹ̀tì ni mo ti wá bọ́ṣọ ọlẹ̀ ń mọ àwọn àbọ̀ síta ní hòhò ni wọn á ní kí n sáré wẹ̀wò kí n tó máa bọ̀. torí pé yìí ò fẹ́ bọ́ síta ní hòhò ẹ́ ní ẹ̀ ṣe tètè wá sí gate fún mi ok kákan zoom wípé àwọn amúrọ̀bà ló lé mi bọ̀ wọ́n fẹ́ rọ́ọ̀bù mi ẹ́ àbáwọn sars tó ń ṣiṣẹ́ kúṣẹ́ ló bọ̀ tó fẹ́ tó tó máa waste life ọ̀tá time. síbẹ̀ ṣé òkú bọ́yìí máa bọ́yìí máa waste life ọ̀tá mi nìyẹn ẹ fẹ́ kí wọ́n pa mí sẹ́nu ọ̀nà ilé bàbá mi àbí kó pa ọ̀tá mi kó ṣèmi lọ́ọ́ máa pa o ẹ̀yin àtàwọn ọmọ yín àti ọdún yín lọ́ọ́ máa pa sẹ́nu ọ̀nà bàbá bàbá bàbá làkú bàbá yín ṣé bàbá yín tẹ̀ nílé ẹ ṣé fámìlì kọ̀ọ̀kan nílé ọ̀ nílé ọ̀ ní kọ̀ọ̀kan náà mo dẹ̀ mọ plan yín ẹ fẹ́ jogún ilé bàbá mi láìpẹ́ ẹ̀ ẹ tún wá fẹ́ pa àwọn ọmọ ẹ̀ sódà kò ní sí nǹkan kan fún bàbá òhò tẹ́sọ́pẹ́ wà ẹ̀ mo fẹ́ kẹ́ wà á wò yẹn sí now ẹ bọ́ ògbà aṣọ yẹn ẹ kó gbogbo olùkúlùkù aṣọ àkísà dẹ wọ sọ́rùn. wọ́n ti wọ́n ti bọ̀. ṣé o pé ṣé o pé ní mò ń ṣe. wọ́n ti ń bọ̀. ṣé akíṣe kúmù bá ń ṣe yìí. wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ pátápátá. ẹ bọ́ kí ni fún mi jáde. wọ́n ti bọ̀. ẹ bọ́. wọ́n ti bọ̀ ẹ ma ṣe lẹ ẹ tún lẹ ma ma ma ma ma tu sínú omi yẹn sìn now listen ṣe mọ nǹkan tó ń pè ní takasúfè ok nǹkan méjì option méjì ni màá fún yín yẹ ẹ máa mú ọwọ́ yín sìn ẹ gbé síbà ẹ mú sìgá ọ̀bọ̀ tẹ bá wá mọ̀ pé ẹ lè ṣe yẹn màá fi ràn yín lọ́rùn you know what? call frog job frog job you like this ẹ máa máa lọ ẹ máa bọ̀ ẹ máa lọ ẹ máa bọ̀ torí pé tó bá yẹ pé ẹ fit ni nǹkan tẹ ṣe yẹn ẹ ní ṣe next time tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ pẹ̀lú gbé tó wà ń di yín lè máa gbé bọ́tà àti hòhò tẹ́wà lè máa ṣe ṣígẹ̀tì fún anybody tó bá hàn fún yín now do it now go. Uh, màá lè kí yín o màá mi mi mi ìrìwọ́ yín o ẹ wọ́ orí o màá lè kí yín o mi ṣe o ẹ̀yà move move ẹ fò ẹ fò bí ọ̀pọ̀lọ ẹ fò bí ọ̀pọ̀lọ. mo ti lọ yé tiri fọ fọ tiri fọ. kẹtù tán padà kẹ máa ṣe bẹ́ẹ̀ mú padà wàá bá yín. ẹ sà ẹ sì kí ìsìn ẹ gbà mí o báyé bá ń yẹ ọ́ máyọ̀ láyọ̀jú o bí o bá lọ́lá máyọ̀ láyọ̀jú o. Àwọn tí ọlọ́run bá gbèsè ọ̀nà ẹ̀ bá gbèsè ọ̀nà lára ọmọ ẹbí. tí òde tí ìgbàjúpá ilé ọkọ̀ náà kọ́ ọba ẹlẹ́kọ̀ọ́ àwàdú ní àárín kẹ máa fún sókè kẹ máa fún sókè nígbà fún ṣe kọ́ ń ṣépè fún. ẹ̀sìn jùlọ la ní ìlú òbí. ó la ní òbí. ìyá tí ṣe é kù tí kò lè ní òyìnbó ní èyí ní kí wọ́n ṣe fún ọ̀pọ̀ ọ̀nà níbi ọmọ ọdún níbi ọmọ ọ̀gá. ọlọ́run fi máa jẹ́. Thank nígbà tí mo nílá ilé ìlú ọ ẹ̀jẹ̀ ni mo wá lọ ìdájọ́ náà jẹ́ ni mo wá lọ ṣé orúkọ fẹ́ tó sí géètì náà jẹ́ ti ráńdé àtijọ́ bẹ́ẹ̀ wọ́n bí àlá bá ti gbé èèyàn sọ́lẹ̀ òní kéèké ọmọ tó rí olú ara ẹ̀mọ́ bẹ́ẹ̀ náà. ó dá òtútù ẹgbẹ́ ẹ̀ ti jù. ìyá ìfẹ́ ìyá púpọ̀ sọ̀rọ̀. àmì ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀ṣọ́ sọ̀rọ̀ nínú ìsìn ìtẹ́ ìṣẹ́tẹ́rẹ́ ìbílẹ̀ yìí mo miss gan nìyẹn oh, sure i was really shocked mi ò believe pé bàbá yẹn ló ṣe punishment for you. Oh ọ̀fẹ́ mi òun fojú òun fojú fojú kí níwà àwọn pípé yẹn wọ́n ìwà yẹn ìyá máa ń jẹ́ kán strong kákákápá ìyá ti mọ́ wọn lára. so watch it next time you don't do that. why. why mom. punishment na ti kojú fún instead of giving that you know, soft serious punishment ó kàn lè láìgbà. Like Why are you giving like fifteen to twenty straight? That's enough. Because if you talk to me, come and set punishment and toba no slump nkan anything may ṣẹlẹ̀. Tell me you are right. You are right. Really? Any point. Are you actually supporting her? Yeah, she's right. She has a good no, you don't do that. Mommy, that is brutality. Yes! Another good point from him. Yeah. yeah. Right. Ah, and ẹ má gbàgbé wípé ìjọba ti preach against kìnìún. You don't hit people or beat them. What is why tí mo ṣe serve the punishment You must serve one. okay I mean it's a better way than to use my hand to you know that's assault that's another you know good angle. yeah. ọmọ mi ò gbé mi how i wish i witnessed it My kàn tún fi tèmi kún ni. o for real ó yẹ kó jẹ́ kó jókòó jẹra nínú. no frog jaw tẹ̀ ló ń owó ẹ̀sáàmù ẹ nìyẹn. Ah, ẹ ṣe dáadé ẹ ṣe pọ mami ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. ó ṣoríire èsì ayọ̀ yóò mú bọ̀. àmín dáàdì mo mà lálà kan mọ́jú mẹ́yìn. irú àlá o. àlá gidi ni mo rí i pé bọ̀dá mi wọ́n mú wa kúrò nínú ilé wọ́n mú wa lọ sí ilé tó tóbi tó fine àwa ń gbádùn àyàn fàǹdà nínú ọlá. ọlọ́run ó jẹ́ kó wá sí ìmúṣẹ. àmín. ẹ wá rí ìwé mímọ́ náà dẹ̀ sọ pé gbogbo irú nǹkan báyìí kò lè wá sí ìmúṣẹ bí kò ṣe pẹ̀lú ààwẹ̀ àti àdúrà. n tó dára lọ́sẹ̀ àdúrà ìtòkù díẹ̀ káàkiri ààwẹ̀ náà ni ọlọ́run sì wàá ṣe tí ìfẹnubà nǹkan kan lónìí mo kúkú bẹ̀rẹ̀ ààwẹ̀ lónìí odidi ọjọ́ mẹ́ta. kò sí ẹni tó fẹnu kù kán ní ilé. àti ìjẹun ká kúkú mọ̀ pé ìwà pátápátá á gbà wọ́n lọ́jọ́ mẹ́ta èmi sì mọ̀ pé àdúrà òun gbà. àmì màá kú sọ fún sísá mi. ọ̀yá títí máa lọ sílé ìwé rẹ ọjọ́ ti lọ. ó dàbọ̀ yes. ọ̀rọ̀ òwe mímọ́ ló ń wá sí ìmúṣẹ yẹn ó ní àwọn ọmọ wa yóò mọ oríran ó ní àwọn àgbà ó sì mọ lálàá. Hmm pé kẹ́ ẹ ní sùúrù fún mi oṣù fẹ́ẹ́ parí. oṣù oṣù èmi á dúró oṣù tí èmi á tún ní sùúrù fún yín láti látọ̀dún wò lẹ ti jẹ mí lówó oṣù tó ti bá múlẹ̀ bí ẹgbẹ́ ṣe ẹ bá kò lè dọ́dọ̀ tèmi ẹ ti gbọ́ àyù hà ẹ bá mo fẹ́ lo yàrá yìí mo tẹ̀ fẹ́ lò ó ní nǹkan tá a fẹ́ ṣe gbogbo family fẹ́ fi ṣe yàrá ẹ kó ẹ wo ṣe ẹ rí ṣe ẹ rí ẹ̀bẹ̀ náà mo ṣì ń bẹ̀ ṣe ẹ rí sùúrù yìí tó. ẹ má mi ò fẹ́ mọ́ sẹ́ mo ní mi ò fún wọlé mọ́ ah. mo ní ẹkú jáde sí akẹ́kọ̀ọ́ ẹkú kẹ́kọ̀ọ́ sí lọ eh. ẹkú sí kọ́ọ̀lù lẹ́kọ̀ọ́ mi ò mo mo bá ní. Ah, are you crazy ah, are you high eh? o ní pé mo ń para lọ́wọ́ o wá ń kí mi ẹ̀rọ àṣà. máa gbọ́ ojú ọmọ kiri orí òpè ẹ ò rí bó eri sọ́mọ lẹ́yìn ń pátá mo bí ibi ọmọ mẹ́ta tẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ẹ̀tò ẹ̀yọ̀ kan ṣe é rí pé ó ní yóò pé look at you gbogbo bóyá tó oní market oní everything tó yẹ kẹ́tì pọ́sítà kẹ́tì bẹ̀rẹ̀ higher purchase ẹ wo ẹgbẹ́nu ẹgbẹ́nu ẹgbẹ́nu burúkú sọ̀kan kó sì sọ̀ ń darí káwọn káwọn ọmọ tèmi aṣáyá pọ̀ ṣe sí. sọmọlẹbi sáwọn ọmọ rẹ sáwọn ọmọ rẹ àbọ̀ mọ̀. ọmọ kọ́lá wẹlé ọmọ là wẹlé. ọkọ dúró la ọkọ dúró la gbẹdẹ ti pa pátá ti yín jà tẹmí dàbí ti ẹ jà ti ẹ jà. màá dẹ gbé lọ́jọ́ kò mọ̀ ẹ wà shameless valueless congested volcano human. ọ̀rẹ́ ẹ ti máa mi jẹ́. báwo ni ẹ fi wọ́n lẹ̀ bóyá wọ́n ti máa wọlé lọ wọlé lọ. ẹ jẹ́ níbo lẹ ti rí orí. márùn-ún àjọ hmm? tí mo dá ẹ̀ àjọ hmm. lára àwọn iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ tí mo ń ṣe kiri àwọn owó tí mo rí lórí ẹ̀ ni mo fi dájọ́. Ah ìdájọ́ owó ilé ìsìn báyìí kí ló fẹ́ fi ṣe ẹ̀yin tó wá fún ara yín ti ń dara àgbà wọn bá délé gbogbo nílé mo láti máa faṣọ mú olúwa jẹ́ kí n rò pé owó yìí kẹ́ fi bẹ̀rẹ̀ òwò kékeré kan tàbí oúnjẹ tẹ́nu oúnjẹ ó máa ta wájú ta ìyẹn á tún lẹ́ẹ̀sì stress máa faṣọ gbogbo ìgbà ṣe ọmọ aláàánú ìwọ náà ò ní mọ̀ṣẹ́ débi tó máa mọ̀ yá àti jẹ́ àti ṣe rere rẹ̀ nìyẹn ọlọ́run á bá mi gbé sórí owó ẹ̀ wà á kó dání náà wà á kó dání títí tá a fi máa mọ nǹkan tí a máa fi ta ṣó ti yé ọ dà lọ́nà ẹ̀yìn aago mẹ́fà ti ń lọ àsìkò àti ṣíní ti fẹ́ tó àti tí wàá gbóúnjẹ lọ fún bàbá yín jọ pé mi láwẹ̀ péjọ mẹ́ta. bẹ́ẹ̀ kárùn jẹ kádùúrà wá gbà ṣé wàá jẹun tiẹ̀ kó tó máa lọ. ẹ jẹ́ wọ́n gbóúnjẹ lọ fún bàbá ẹ jẹ́ kí n tọ́jú ilé mi. kí lẹ ṣe màá mi ebi ń pè mí náà. ṣé wàá dé wá jẹun ni àbí wàá jẹun ni. ẹ ẹ dé wá jẹun. báàmì ẹ kúrò lẹ́sàn lẹ́sàn wọ́n wà nílé àwọn náà lọ ní sáré bá yín gbóúnjẹ wá kẹ́ break. èmi ti fẹ́ ní kí n wá nǹkan kan rà ládùúgbò tí màá fi break. àdúpẹ́ ó ṣe gẹ́gẹ́ síra wọ́n gbà yín. Hmm. kí lẹ ṣe sílẹ̀. rice ni baba. ẹ káàsán. ee báwo ṣọ́ ọ̀kẹ́. Ah, ẹ sáré lọ bá mi ra káàdù wa ẹ máa láti ṣe kí a ní ọkàn ṣe ìdẹ a máa fà bí ìgbìyàn ah, ah. ṣé eh. nǹkan tí mo sọ yẹn because mo wà lórí call kan ó dẹ̀ wà very important ibẹ̀ ní láti return call yẹn padà. bá mi ẹ mú wá ẹ jẹ́ kémi lọ bá wọn rẹ̀. mo rí ẹ lẹ́ẹ̀kí tó rán bàbá ẹ̀ náà ẹ eh, eh, mo fi pé kí n lọ rà á ni bá mm. mi. tó bá fẹ́ bá wọn lọ no problem. bọ́ má pẹ́ o. irú nẹ́tíwọ̀kì ó sà. bèrè lọ́wọ́ bàbá ẹ̀. bá mi. má pẹ́ o. Empty. ẹ eh, mo ti gbọ́ eh, exactly mo ti ń bọ̀ mo ti ń bọ̀ máa jọ ìyín sí mi ò lè pẹ́ débẹ̀ ah Okay, okay, okay. ẹ eh, mo ẹ ó dà màá gbé dání màá gbé dání all thank you bye. ní tí mo fẹ́ lọ ṣiṣẹ́ lé lórí gan ni mo ti gbàgbé lẹ́yìn kí làbá máa wí. Ah. lọmọ fóònù ilé ah. òun ló ràn ẹ. tó o bá mi inú bí mi o mi tiẹ̀ fẹ́ rójú ọmọ yẹn. wọ́n jẹ́ kí inú bí ẹ n tá à bínú mi ò kúkú tí ì ríṣẹ́ mi tẹ̀ ń sọ̀rọ̀ sí yẹn ní àwọn. ìtaari ìyá ọmọ ọkọ nọmọnà lọ́ọ́ mú fún un lé lọ́ọ́ mú ara ń tà rán bí nù èyí táwa rán bí nù. bọ́dá fẹ́mi bọ́dá fẹ́mi. Bọ́dá Fẹ́mi Ah, ah baby <laughs> báwo ni. Dada ni o ibo ló wá ń lọ. Omi jáde. omi jáde. oúnjẹ mi ń kọ́. ga ra nọlé. ẹ wá lọ mi ṣé fún mi máa sáàfù ara mi ni. jọjọjọjọjọ bó bá sọ ọkọ rẹ gidi ọkọ rẹ yóò rí ẹ pé torí mo béèrè owó lọ́wọ́ rẹ lánàá Wo wá fẹ́ jáde laro yìí wọ́n wákàtí pító. wo tiptoe wo tiptoe lẹ́ bàbá fún wọn wó èmi ga báyìí mo fẹ́ jáde wọn ata fún wọn wó. mi ò gbọ́. mo fẹ́ jáde. ṣé o sórí ẹ pé ṣá ah. are you high. Me high. Oh high. Me high rárá. ok ṣé tí bá ti fẹ́ jáde ń sìn mo gbọ́dọ̀ kọ́kọ́ gba àṣẹ lọ́wọ́ ẹ̀ o wa ní mo tiptoe ẹ̀yin tó jẹ́ pé ń sùn mo dẹ̀ wọ́n pé tí n bá rìn wùrùwùrù mo lè jí yín lẹ̀ pé kí n má disturb oorun yín mo jáde lọ ṣé ikú yín kọ́ lèmi ń kú kiri ni ṣé ẹni mo ṣe máa ẹni. wá wá wá gbogbo nǹkan ni mo gbà mí o má má má má rí pípa ojú mi lọ sọ yìí o ìgbà mélòó mo ti máa sọ fún ẹ pé tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ come to our normal language sórí èdè yín tí o ṣe subtitle yẹn mo ti fẹ́ kó má bàa orí ẹ̀ yìí ni. ẹ ẹ pẹ̀lẹ́ mo ṣe di ojú ẹ kí n tó là go back inside. wo ibi mo mi lọ yìí ibi a ti fẹ́ fún owó ni owó ìwé lè fún mi yẹn á fún mi. mi mi mi ò láìkì wàhálà o mi ò láìkì wàhálà o má fa wàhálà o má gbàgbé pé mi lọkọ ẹ o sọ pé gbogbo wàhálà tó ń fún ọwọ́ yìí tó bá di alẹ́ mi ì fẹ́ gbọ́ pé ẹ ara ń dùn mí o mi ò fẹ́ wàhálà o. mẹ́ẹ̀gbẹ́ kò sọ fẹ́ bá mẹ́ẹ̀gbẹ́ kò sọ fẹ́ yìí mí náà. go inside o ò ń gbọ́ràn o ò ń gbọ́ràn o tó ń tọ̀ afọ ẹ lọ́wọ́ wá. ìfẹ́ lè fún lọ́wọ́. wò má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ o mọ̀ pé gbogbo nǹkan ni máa ń gbà. ìfẹ́ lè gbà. ibi tó lọ yẹn ò da sẹ́. mo fẹ́ lọ mo fẹ́ lọ. láyé ò lè lọ ilé kí n lọ fún ẹnu ilé. kí máa pẹ́ mi lọ. ìlú náà já já jáde já jáde mọ́lẹ̀ yìí. bámi mo ti ń lọ hmm. ẹ ní ẹ má pẹ́ kẹ́ tó dé kí ni ń kọ́ ọ lójú. màámi mo fẹ́ lọ ṣe nǹkan mo rántí pé mo fẹ́ ṣe nǹkan kan lé. kì í ṣe ní tó máa take time púpọ̀ mi ah. ní pẹ́ padà. mo máa pẹ́ ah. ṣé wàá kúkú bá mi yàdọ̀ eh, Mrs. Wilson. Something is wrong kí ni ẹnìkan ti débi báàgì ẹnìkan ti débi. Ah! ta ló jí mi lówó. Ah, ah. lẹ́nu sísìn tó wọlé tí mo dẹ̀ tẹ̀lé lẹ́yìn jáde. kí ni ìtumọ̀ ṣé mi ò mọ bí mo ṣe gbé báàgì ilẹ̀ orí báàgì ni mo fi fóònù sí kò sẹ́yìn tí mo bá bẹ̀ what's going on here you better call your children out now pé àwọn ọmọ ìjáde or else hell will let loose I can assure you that. Ọlọ́run ní jàre náà kànga I trust my children kí wọ́n fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. Mọ́mí, kí ló ṣẹlẹ̀? I heard that voice. Yes, you heard my voice. Somebody had stolen my money. Ẹnìkan ti jí mi lọ́wọ́ mi. Ta ló jí mi lọ́wọ́? And you all know. Ẹ mọ̀ pé tó bá ti di ọ̀rọ̀ olówó dé, mi ò máa yàn fi ṣeré o. I don't joke with my money. But daddy. Uh, Daniel, you can trust our money <laughs> now. Of course. you see, we can't do nothing with your money. Exactly. Because some other people for Wenshi. And uh, eh, she might go soon lay now. We don't know injury. You know. Uh, but um. What can we? What is it? Daddy, ọmọ baba gateman money. mo rí girl yẹn tó sáré jáde nínú ilé. Ah, kí ló wá ṣe actually mo rán ní card mo rán ní recharge card pé kó card ìgbà tó máa mú káàdì yẹn wá ó kàn drop card sórí table ni kò tí ẹ̀ inform mi wípé òun ti mú card wá fún mi èmi kàn dé mo rí card mo dẹ̀ rí tó ń sáré lọ i was oh. like what's going on why is she running. ok máa jẹ́ kí wọ́n mọ ẹ̀gbẹ́ tó bá jó ni lọ ó lè jó ni nù. dáre kí lè fẹ́ ṣe. kí lè fẹ́ ṣe. ó fẹ́ tíkẹ́ẹ̀tì ọdẹ. pẹ̀lú bóun. Ah, ẹ̀gbọ́n mi. mọ sí nǹkan. wọn wà nílé wọn ń ṣe nǹkan kan èmi ní kí sáré bá wọn ṣàárẹ̀ sí. mọ nǹkan wọn jẹ kémi tún fi yẹn dúró sórí owó yìí wọn lọ kó fún wọn ẹ fi san lára lára owó tí ẹ fẹ́ san yẹn lórí géèmù tí mo ta nǹkan tí ó bá wá lélẹ̀ so èmi ń eh? padà lọ sí gbòòrò nìyẹn bóyá mo tún lè jamọ́ra wọn kí n tún rí nǹkan míì màá tún sáré padà wá bọ̀ lọ́kọ́ ilé fún wọn náà kẹ́tù yanjú nǹkan tẹ́ bá fẹ́ fi yanjú. ẹ̀gbọ́n mi ẹ ṣọmọ jẹ́jẹ́ o. ó ti yé mi. ara o. mami. ara ń bá dá o. ara ń jẹ́ ìmí chief labere. ọlọ́pàá ni sà. oh good no problem. Come on, sà. I know my mọ̀ My my join máa jọ ẹ̀yin létà. bàbá a máa Saturday become. débi kan. ọ̀dà sà. ó yá ẹja lọ ẹja the main gate. ẹ sà. Mm. jẹ́ kí n bọ́ síta bẹ́ẹ̀ kí n bọ́ síta yóò join me now. pẹ̀lú fifty thousand ẹ̀gbọ́n mi fún mi àní ègbóni ẹ̀gbẹ́ kó bí mi mami ẹ̀gbọ́n mi kó bí ọkọ sixty thousand days àti good ẹ dì tó bá ti débẹ̀ èyí tó kù tó o ẹ wà mọ́ bó ti máa kó fún ẹ. bàbá ọlá bàbá ọlá ẹ sọ̀rọ̀ yìí. ọ̀gá ọmọ mi lè wá mú mọ́ mọ́ tó bá jẹ́ pé ọmọ ọlọ́mọ ni mi ò ní wálé yín ilé bàbá ní bàbá ni máa lọ. Ah, ọ̀gá ni wàá gbé mi láti fi ṣẹlẹ̀ ń gbé mi bọ̀ síbi ẹgbẹ́ bọ̀ wá kí wá lé kí yín ah. kò yé mi ò kí yín fún kí ni mo ti kí yín bẹ́ẹ̀ lánàá rí. ẹ ẹ jọ sà owó yìí owó. ẹ ẹ jọ mi ò rojọ́ èmi ò rojọ́. ọ̀gá owó yín kọ́ mi ní. do your job. Mommy. hello. Don't say a single one. Ah. Just a bit. Ah, ah. Excuse me. Hello. Excuse me. Hello. Ọ̀gá. Hello. My name is Ọ̀gá. Ẹ̀jẹ̀ tó ń bá ẹ̀fọ́ ìjọba ìfúnmi ọ̀gá. Ọmọ mi yà wọ́n. Ọ̀gá ẹgbẹ́ wo kúlẹ̀ ẹgbẹ́ ọmọ kan náà ọ̀gá ọmọ ọ̀gá ọmọ ẹja lọ́jà. ṣáàtú máa ń lọ ní ẹja lọ́jà. ọ̀gá ọ̀gá ẹ̀yà ẹjọ́ sà. ẹ sori ẹjọ́ ò ní jẹ́ téèyàn ká máa mọ̀ dáa tell me bá mi sọ̀rọ̀ kí ló mú ẹ sá jáde kúrò nínú ilé yẹn débi pé dáàdi ẹ̀gbọ́n jẹ́rìí sí wípé lóòótọ́ ló kún dúró mi kí ni nǹkan náà tó kún ẹ lójú ẹ tó o lè ṣàlàyé fún bàbá ẹ. sọ ẹ̀gbin tí mo rí inú léyẹlé ni ló dé kí n fi bínú kúrò ń bẹ̀ tí mi fi sọ fún bàá mi. bọ́dá fẹ́mi. Ah, dáadáa ni sir. ó ti dé. bẹ́ẹ̀ why tó yìí máa fún ẹ ní recharge card ní paper. why. Ah, ẹ má bínú ní pépà náà lọ fún mi. àwọn eléyìí wọn kì í ṣe original ẹ fake ló máa ń sábà wà ń bẹ iná. ẹ má bínú. Ah, kí ló dé Ah, ah. ṣẹlẹ̀. Ah! ìdí tí mo fi bọ́ inú sáré bọ́ta nìyẹn. inú mi dùn àbí kí n máa pè é how dare you i repeat how dare you trying to tarnish the image of my good son accusing him wrongly accusing him of such barbaric acts ìwọ ló máa ń fẹ́ rape ẹ attempt to rape you ìwọ náà dà ẹ ṣé wọ́n rà dáadáa yìí náà àgbọ̀nà tó gbé sáyà ló ń jọ ẹ lójú ní àbíkẹ́ni ló ṣe rò wọ́n fẹ́ rẹ̀ pẹ́ àìsí o fẹ́ mú irọ́ o fẹ́ mú mọ́ olè o wá fẹ́ bà good image ọmọ mi jẹ́ that is not possible. ẹ honorable ẹ jọ̀ọ́ ẹ ẹ máa ṣe sùúrù ẹ ẹ rántí wípé tí ìka èèyàn bá rojọ́ sílẹ̀ kóun náà rántí pé ìka èèyàn kọ́ ló máa dà ah. àfi tó bá jẹ́ àjọmọ́ wọn ni. Eh, inú mi dùn eh, sọ fún mi i want you to tell me nígbà tí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ nínú ilé tí dáadé dé wà níta kí ló wá fà á kí ló dé nígbà tó jáde síta tó lè ṣàlàyé fún wọn. Ah, eh? sọ nítorí mo mọrú bàbá tí mo ní ah, wọn kọ kẹ́ni tí ń ṣẹlẹ̀ tí bá sọ fún wọn mi lè fẹ́ kó lù síṣẹ́ wọn. nígbà wo la lù síṣẹ́ báyìí. àmì. o fẹ́ kó lù síṣẹ́ wọn ló ṣe fẹ́ frame ọmọ mi up kó lè justify nǹkan tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé kí n rọra ṣe ọ̀rọ̀ yìí jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ni but with what you have just said now I am not going to take it lightly with you I want to assure you I honourable Lowolagba màá jẹ́ kó mọ bí mo ṣe tó ah, mi ní bẹ́ẹ̀ mo ní jẹ́jẹ́ mọ́ you are facing the wrath of the law. ẹ jọ ẹ mú kéèsì ọfíìsà ẹ ṣáàjẹ sùkọ. Ah, bá mi bá mi. ọmọ yín mà ní. ọmọ mi ni ẹ jẹ́ kí n pàdé nǹkan ah. tù. ọ̀gá ẹ̀yin lẹ̀ ń fún mi lóúnjẹ ẹ̀yin jẹ́ ń fún mi lóúnjẹ owó tẹ̀ mọ́ fún mi náà mọ̀ mọ̀ gbọ́ wọn kódà màá lọ bọ níbi tán bá mú lọ. why are you people so selfish kí ló máa ń ṣe èèyàn náà you want your actions to just go like that you don't want to face the consequences that is not possible there is action lẹ́gbẹ̀ẹ́ kan consequence lẹ́gbẹ̀ẹ́ kejì when you act you face the consequence period. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá dákọ̀ ọ̀gá nítorí tọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ ṣàánú mi ni ẹ bá ní ká lọ pàdé yìí nílé ẹjọ́ kò tí n lè ṣe kóòtù ọ̀gá mi bá tẹ̀ wá lówó sẹ́yìn ni wọ́n rẹ̀ máa fowó ní kóòtù tẹ̀ fún wa bí tá a fi ń ní kí n tùjọ́ kí n wá fi kojú yín nílé ẹjọ́ ẹ ṣàánú mi ẹ ọmọ yín náà lọmọ yìí ẹ ṣàánú mi o. bàbá mi ò níyàn lára o. bẹ́ẹ̀ ni mo mọ̀. Ah! ṣe rí èyí tó wà nílẹ̀ eh. ó bọ́ sí wọ́ sí mo fẹ́ kọ́. ẹ ah, ẹ lè kọ́. ta ló sọ bẹ́ẹ̀ fún yín ẹ eh. fògùn sẹ́nu ni. Eh, ah, mo gbé ni wọn sọ bẹ́ẹ̀ mi. ẹ jọ o mm. ẹ má ṣe yẹn lẹ́gbẹ̀ẹ́ mi o mm. bí mo ṣe dá tó náà ni mo burú mọ́ o. ẹ mm. dẹ̀ sọ para bẹ́ẹ̀ yẹn mi ní kọ́. mo gbé ni ó dà mo fẹ́ kọ̀. mo ti gbé mi. dani torí ọlọ́run abẹ́tà kárí lẹ́sì bàbá ẹ̀ because taba insist wípé lọ́lọ́ ò fẹ́ ṣẹjọ́ pẹ̀lú wọn sí nǹkan tó fẹ́ fi tọ́ràn dà ẹ̀mí wa ò ṣàbọ̀ ẹ̀mí kọ̀ọ̀kan náà ọmọ òdẹ̀bọ̀ ká ṣàyọ̀ǹda ẹ̀ fún ọlọ́run please. ṣeun ẹ má bẹ èmi ò ṣẹ̀dá yín ní kẹbẹ o tọ́nà bá jẹ́ ó gbọ́. ó ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ kí ló tún kù. báyé bá ń yẹ ọ máyọ̀ láyọ̀jú o bí ó bá lọ́la máyọ̀ láyọ̀jú o torí báyé yìí ò lọ bí ọ̀pá ìbọn àní báyé bá yẹ ọ máyọ̀ láyọ̀jú o. Ah, ló wà lọ wọ yí ẹyọ lọ wọ yí lásán ah, fàkíà ni mo wà yẹn ah, <laughs> Ọlọ́run Ọlọ́run fàkíà gidi ni o ṣẹtàrí lọ wà pẹ àṣírí ọmọ ńlá tó ṣe. ọlábì alfa mo wà pa wà mí. ewu ló gbá sínú àwọn géèmù yẹn. o mo ṣàkọ ṣá gbogbo àtàmú àtàmọ̀jọ pé mo ṣàkọ rí. ìgbàgbọ́ nìyẹn èmi náà fẹ́ sáré play. o necessary o necessary alfa láyé géèmù tí o bá ń pè rẹ bá ń pè ló mú babaláwo di fa eh, ọ̀rọ̀ rẹ. èmi ò máa ríro ẹ lọ́rùn rí káwọn èèyàn dẹ̀ láìsí gbèsè tó tó yìí kẹ̀dẹ̀ ah! máa jẹ́ gbèsè kẹwàá kọ̀ǹfọ́tébù pẹ̀lú gbèsè. ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ ibi ló wà. ibi mo wà kí ló ṣẹlẹ̀. àwọn ará ilé ẹ̀ ni. kí ló ṣe. Ah, ah, èmi ò máa ríro ọlọ́run ẹ jẹ gbèsè ọdún mẹ́ta láńlọ́ọ̀tún sọ pé ókè. Okay ẹ mọ́dún méjì kẹsànwó ọdún kan wọn ò tún rí san ah, ah, ó tún ní gẹ́gẹ́ kúrú ẹ lẹ́ẹ̀lọ́bì kankan ẹ jọ torí ẹ lọ ṣọ́bẹ̀ kú síbí ni. kí ló tún fẹ́ kí láńlọ́ọ̀dù ọ̀hún gan fi ṣe báyìí. Ah, èmi ò mọ bóyá fẹ́ máa gbélé ọ̀fẹ́ lẹ́kọ̀ọ́ yìí ilé ọ̀fẹ́ for this Lagos e no fit possible now ọmọ tó bá gbọ́n bẹ́ẹ̀ gbélé ọ̀fẹ́ ni wọ́n lè lọ sí abúlé àwọn abúlé ló máa fi tu àwọn èèyàn bẹ́ẹ̀ lálọ́ọ̀dì yẹn rìn kíkan gan ó dé ibi tí mo mọ̀ pé ó máa ń ṣàpù sí olùkọ́ máa ṣẹ́jú sí yàn you understand if na me babe má ti wọ gbòòrò lọ má ti lọ kó àwọn ọmọ oró wá ti wá sínú ilé wá ti wá ní wọn lára débi pé wọn ní ọgbà tó máa kó lọ sábúlé yẹn. Ah, ó lè kú fóúnjẹ ó máa tọrọ oúnjẹ kiri. <laughs> àṣẹ ọmọ kí èèmọ àṣẹ ṣe báyìí lọ. ọkẹ ọbẹ tẹ gbé kaná kí n jọ ẹ tó wá mi débi. àṣẹ ọmọ kí n jọ. àràǹbádà. tíṣù láti nílò. mọ́tò olúwe. ó wọlé o ẹ̀sìn èyí lọ́sẹ̀ mi jẹ. ọ̀làwọ̀ mọ́tò ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la. inú mi dùn. mami wo mo fẹ́ lọ́dọ̀ ya dùpọ̀ owó àjọ tí ò mú wá yẹn alájọ mi èmi ò fẹ́ wàhálà fẹ́mi mi tí bàbá yín bá dé ni mo lọ́dọ̀ ya dàpọ̀. ó dẹ má pè é. ẹ káàdì ẹ ọlọ́ọ̀dì ọlọ́ọ̀dì bọ̀dá mi kí ló mi. kò sí nǹkan kan tó wá sí ìgbà tó lọ play lóto mọ́tò ọkọ̀ ìgbà tó play lóto ó wá wọ́n tẹ ọjà tó wà fara gbá mọ́tò ó fẹ́ wá sí. mọ́tò mọ́tò mi mọ́tò ẹ ẹ ìgbà tí ó dáná lẹ́ka gbé wá ní ẹgbẹ́ àwọn olóńgbò pariwo ajúgbò ẹgbẹ́ mọ́ àwọn olóńgbò pariwo ẹ̀rọ kí ló ṣe. ẹni sùúrù ẹjọ ẹjọ ọlá ọlá ọlá. ẹgbẹ́ kò dáhùn. àní ẹ̀ bá mi jí mọ́. màmá ẹ̀jẹ̀ kan ló lọ sọ sí. bàbá lọ́lọ́ òdì.

irú òun ìyàwó lè yọ ọ́ òun ẹlẹ́jẹ̀ wo lè ní takuba ṣe báńkó ẹlẹ́jẹ̀ gbà mí bẹ́ẹ̀ bá mi rí àárín ẹ̀kú ọ̀dẹ́ ọ̀dún ẹ̀kú ọ̀dẹ́ bá gbogbo àwọn tí mo kàn máa ń rí dọ́wọ́tì five minutes báyìí ó ti rẹ̀ wọ́n ti fún ìwọ ìwọ. ẹ lè rẹ̀ mí o wéèmà ṣé wọn ti dòǹdó rí ni. ondo. ẹ ní ìlàjẹ. àmì tí bọ́mọ ondo ṣe rí. mo fún ẹ ti ondo gangan gangan mo fún ẹ ti ìlàjẹ gangan gangan. <laughs> ah wo ọjọ́ mú ẹ̀ gan-an wá tó ka wo pé bó lọ́nà mú ẹ̀ gan-an ká lé mi kiri ni. ah ah really impress me seriously. Um, ìgbà wo la tún máa rí ara mi sí. Ah, pèmí bá ti pèmí anytime má dẹ́ lu wo jẹ́ ń bọ́lẹ̀ torí àwọn ẹ̀ka àdúgbò torí àgbà yẹn karanjú òsì ni a kà wí pé ẹ̀yìn àtútù wà. Sọ́kọ́ máa ríra. Sọ́yà èké àdúgbò, à ń gẹ́dìyàn ara kan ju bí ojú solo ni ara solo

kí ni mo sọ ìwọ ẹdúró ẹ tẹ wá bẹ̀rù ẹ bìlíkẹ mo lè rí yín ẹ ṣòṣì tán níta òun gbé ìyàwó mi bọ̀ ó pass mọ́tò owó white owó àwọ̀ wèrè bàtà ó kó sínú aṣọ wèrè orí ẹ ti dàrú tó mọ̀ pé ìtẹ̀ bá ga ẹ máa ń bìlíkẹ kó sóbì tẹ̀lé tó ṣé owó dáàbì ẹ ló fi kúra jù. ọ̀tá àbúrò bá tó lónìí o àbúrò bá tó ló. ìwọ ń sọ làjẹ òun sọ èkó ibo ni connection yẹn ti wá. ẹ ẹ jẹ́jẹ́ yìí. ibo ni connection yẹn ti wá. ẹ jẹ́jẹ́. èní tiẹ̀ máa bàjẹ́ ń bí. kálọ kálọ. ẹni sùúrù náà tí ló jọ fẹ́ para ẹ̀ kọ́nà. ẹ jẹ́nkú ìyàwó mi tẹ̀lé. Abúlọ́bà tó lọ, abúlọ́bà tó lọ, abúlọ́bà tó lọ. Bí ìkókó dọ̀ lọ́wọ́. Ṣé má ní nà ó? Ah! Ayé ẹ̀ máa bàjẹ́. Ìwọ, ìwọ tó yàwó mi wálé. Abúlọ́bà tó lọ gbọ́dọ̀ lọ ó lọ ó lọ nítorí ó lọ gbẹdìgbẹdì gbẹdì. Màmá Ṣé pé ibi tí ó tún máa já náà nìyí? Tòun tààwẹ̀ àtàdúrà mi. tó sì mọ̀ pé gbogbo ara mi sìn ọ́ pẹ̀lú gbogbo ìyà tó fi jẹ mí tó jẹ àárọ̀ ọ̀bá tọ̀sán. mo kúkú bá oúnjọ bẹ́ẹ̀ ni mo dáhùn lẹ́bi àmọ́ ọba adẹ́dàá ọ̀sẹ̀ tó wá jẹ́ pé àwa ni irú èyí tó wá tọ́ sí. èyí ṣe tó jẹ́ èmi lòkú ọmọ tó wá tọ́ sí. èyí tó tó wá gbórúkọ mi yọ ló wá mú lọ. Ah, ìkànnì ọ lónìí ìsọkúsọ ẹ̀pọ̀ ìsọkúsọ ẹ̀pọ̀ ọmọ tó ti ṣe wàhálà ṣe wàhálà tó wá sùn tó wá sùn gbọ́ tèmi ò kú o. kákòkò ẹkún wa tó dákun máa fi mi dára ibi. àwọn tó fẹ́ wá gbé òkú bọ̀dá mi kọ́ lọ sí wọn ti dé. kálukú kí ló wí ọmọ tèmi ò kú ọmọ tèmi ò kú ọmọ wọn ló kú ta ló kú ta ni wọ́n fẹ́ sí. àkànní má dá wọn lóhùn àkànní bọ́dá mi ti kú látànà ẹjọ́ ẹ jẹ́ kó lọ sin wọn mami ẹjọ́. ta ni ta ọmọlá ọmọlá kìsì tó fi ẹ̀wọ̀n kò sí tó ṣe o. bàbá ọlá ẹdùn náà irú àdánwò burúkú wo lè lè bá ìdúró náà. ẹ wo láńlọ́ọ̀dù ilé ti kọjá àdánwò àdọ́tán ni fún wọn. àdán tó ń bì tí báwo. bẹ́ẹ̀ ni àdọ́tán ni àwọn yìí kan náà ló ń báṣẹ sùn ló ń báṣẹ jí wọn ò tún yóò jẹjẹ lásìkò ọlọ́run tún wáá wò wọ́n ṣíṣù ó tún ká wọn lẹ́yìn ọ̀kan. àánú gbogbo yẹn ṣe mí ògùn náà kan ṣoṣo tí wọ́n ní tó yẹ pé owó tó bá rí báyìí tó bá rí amúwálé wọ́n fi ránṣẹ́ gbé ẹjọ́ èlò gan ni ìyá ẹ̀ rí nídìí iṣẹ́ àgbàfọ̀ tó ṣe bàbá ẹ̀ gan pàápàá gan èlò ló rí nídìí iṣẹ́ gate man èlò ló rí. ìṣòwò ah! bẹ́ẹ̀. ògbógbó náà ń ṣàánú wa kó ló má dàjà kúgbà sí wa lágbàdá hmm. ọ̀rọ̀ wọn gọ́ọ̀tì ẹ̀ ti súyàn iṣẹ́ iṣẹ́ wa mú wọn bẹ́ẹ̀ yẹn. ẹ ṣe mọ ni. kò yé mi rárá. Eh, eh, kúlọ̀ má jẹ́ kí iṣẹ́ kú wa bí èlùbọ́. ẹ wo ẹ fàdúrà lẹ èmi ò mọ bẹ́ẹ̀ fẹ́ ṣe tèmi ṣáà ni pé àìkúkú joyè ó sàn ju ẹnu mi ò kálu lọ eh, ẹ lọ sọ fún wọn pé kó gbòkú jáde hmm. ah, kí ló lè tó yẹn kí ló dé látànà tọmọ ti kú wọn dẹ̀ bòkú sínú ilé hmm. èwo ni ká máa bòkú sùn ká máa bòkú jù ah. tó bá dẹ̀ sọ pé àwọn fẹ́ pírísàwò kó gbé lọ sí mọ́túárì náà. àbí ah! ọ̀gá landlord ẹ mèmí láti lè mi ò ráyè ẹ ẹ jọ rárá rárá wọn á níbi tẹ máa já sí kò yé mi ẹ kàn máa ṣe pẹpẹpẹpẹ irọ́ náà ni ẹ lé ẹ lé pàtó yẹ pé ṣe lè jogún bá lè jù tábàwọn ẹgbẹ́ ń ta cement àti block ẹ máa fàṣẹ àṣẹ a máa wá látẹnu ibà yẹn everyday ni ẹ máa ṣẹ́ pa kọ́nà bá wà fọ̀ọ́rù pé bàbá yìí bàbá kí ló dé bàbá máa pàṣẹ báyìí ni ọkùnrin bàbá yẹn kàn máa rome about ni kò ní jẹ́ ká sí mi ìjọ kan bọ̀ máa gà yín lọ́rùn mọ́lẹ̀ ẹnu ilé bàbá yẹn máa gà yín lọ́rùn mọ́lẹ̀ á lọ gà yín lọ́rùn mọ́lẹ̀ níbi tí ò da níbi tí ò da. ẹjọ́ yín kọ́ ẹjọ́ yín kọ́ tí ò bá jẹ́ pé àwọn ilé náà àwọn ẹran bí yẹ àwọn amúnibú ni èèyàn àwọn idiot ṣùgbọ́n èmi wá rò pé bóyá. ẹ lè rè é ẹ lè sọ fún wọn kó gbókùn jáde kí lè rè ẹ lọ ẹ já o. ayé wọn bàjẹ́ lẹ́nu òkú yẹn wọn gbọ́dọ̀ gbé jáde kó mi lé orí wọn ti burú mọ́ ti. ẹ ti ẹ pàṣẹ for the first time tí mo mọ yín. ẹ pàṣẹ kí n pàṣẹ. ẹ pàṣẹ for the first time. tí wọ́n ta. ó lè ní sọ́wájì. tí wọ́n ta. mo wà lẹ́yìn yín bíi ké ṣe ní ìdíjú ńjà ṣe máa fa nǹkan kẹ́ tó lọ. pẹ̀kẹ́ni kò ń ṣojú lásán lè má bá wọn sọ̀rọ̀ o. tábà forí gbá. ọ̀gbà bí Má lọ jí wá fún yín. Ọlọ́kùnrin ọlọ́kùnrin ọlọ́kùnrin ẹ ti ìyá bá mi jí bàbá ọlọ́kùnrin.

èmi ni o. èmi ni ọlọ́run ló jẹ́ mi ni kí ló kọ́ ṣé mi ni ah. ló kọ́ yìí. yẹ́sì kí ló ṣẹlẹ̀. ẹ dúró dáre ẹ dẹ̀ ń wọlé bọ̀ ẹyin ẹyin ẹyin ẹyin kí ló ṣẹlẹ̀ ẹ̀dùn náà ṣé irin lẹ́ẹ̀fi kan náà abigi tẹ kàn gbàgbàgbà báyẹn. Oh, èmi ni. Eh, ẹ dẹ̀ ní èmi ni ẹyin ní bàbá onílé ni kí lẹ fẹ́ èmi tí mi ń ṣiṣẹ́ bí. iṣẹ́ kò kò sí fúláwà ń bí ọkàn ọkàn nídìí gádínà. fúláwà kì í sọ̀rọ̀ fúláwà ni èmi mo ṣiṣẹ́ ń bí ah, ẹ ti sí ìkìmọ̀ èmi ni bàbá Ògòmídé <laughs> jẹ́ kán wọlé. sọ́tàn sọ́tàn ọmọ nǹkan kan. ẹ káàsán mọ́ mi. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta. ẹ sàn mi ti dé ni. ẹ ti dé. bẹ́ẹ̀ ni wọ́n. síbo. sẹ́nu iṣẹ́ náà ni. bàbá Ògòmídé nígbà tẹ lọ láti jọ yìí tẹ wá ń bọ̀ ń sìn. Ah tẹ́lẹ̀ ti dé sẹ́nu iṣẹ́ mm. ẹ jọ ńgbà tẹ́lẹ̀ ṣe é báyọ̀ lẹ́nu géètì ni. Mm, náà mo ṣe sọ fún pé mo ti dé eh, ọ̀rọ̀ ọmọ yẹn náà ni ọ̀rọ̀ ọmọ yẹn náà ni. bàbá ògo mi hmm. dé ẹdẹ ẹbẹ èèyàn lẹ́nu iṣẹ́ ṣé kó fi iṣẹ́ sílẹ̀ fún yín nítorí wípé yìí dé ni kò pọ́síbù ah, ẹ nítorí pọ́mọ yín ṣe aláìsí ṣé èèyàn mọ̀ pé nǹkan tó bá ti bàjẹ́ ó ti bàjẹ́ lẹ́yìn kéèyàn gbà fún ọlọ́run ṣé ńgbà tẹ̀yìn fi géètì sílẹ̀ tẹ̀ nítorí pọ́mọ ṣe aláìsí ẹ fẹ́ fi tó ti bàjẹ́ ẹ tún wá fẹ́ fi ba nǹkan míì tí ò ti bàjẹ́ ẹ fẹ́ fi bà yẹn jẹ́ hmm. lílọ tẹ̀yìn lọ yẹn ọlọ́run má jẹ́ kárí já àwọn aráabí ẹ kó má sẹ́ni kankan lẹ́nu géètì kí lè rò pé ó máa ṣẹlẹ̀ àmì ṣe ara ẹni tó wà lẹ́nu géètì èmi kọ́ ni mo gbà á hmm. ọkọ mi ló gbà á hmm. ẹ̀dẹ̀ rí ọkọ mi ò sí ilé báyìí ibùn tó bá wà lé gan a lè dá dúró nítorí títí yín. Ah, bàbá ẹ wò bàbá Ògúnmidé ẹ má dọ̀bálẹ̀ ṣẹ́rí tí dádì bá dé màá bá sọ àbá wáṣẹ́ síbò mi ṣùgbọ́n níbí kò síṣẹ́ fún yín bí mọ́. ọmọ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ wọn bá wáṣẹ́ ládùúgbò rẹ̀. Ah, ẹ wá wá máa lọ ẹ wá máa lọ jà ẹ má jẹ́ kí ni kò wojú yín ọmọ táwọn èèyàn olóòpó lójú ó máa rí yín fí o. tó bá wọ̀ wọ́n náà kórìdì kó fóúnjẹ ojú ẹ̀ kó fi ṣeré má wá bí mo ṣe máa lé wọn dàrú sí i. ẹ wo ẹ ṣe ṣe kí ni ṣe kí ni ṣe olóró kí ni èmi ni mo ti ń wà pẹ̀lú wọn àbí nǹkan ń ṣe kí ni ṣe ọ náà ẹ ti sọ́ra ní tẹ̀sán ẹ máa lọ. wọ́n dùn ó dọ̀gà. ẹ̀yin tó pọ́nmọ tí yín kú ẹ̀yin fíà ní àwọn ọ̀gá ẹgbẹ́ fíà mi wọ́n sínú dangerous ẹ ti ṣàlàyé fún wọn ti ṣàlàyé fún mi wọn ti jẹ fún ọmọ kí ni bẹ́ẹ̀ fún ah. nínú adìẹ táwọn jẹ fún mọ ẹ mọ ẹ ẹ lọ wáṣẹ́ iṣẹ́ fún ọlọ́wà pèsè. ṣùgbọ́n bó tilẹ̀ wù bó lákòókò ẹkún rẹ̀ tó. Ah, ah, ah. ẹ pẹ̀lẹ́ ẹwọ padà sójú ni ẹ ti yá wèrè rí ni. èrò wọn mọ. ẹ ẹ balẹ̀ kó mọ́tò mi jẹ àbí olóko orí burúkú lẹ́tẹ̀ ṣe. Ah, ẹ má bínú ẹ dákun. kí má bínú. Ah, n ò mọ n ò mọ. ẹ mọ̀ pé kí n ṣe bẹ́ẹ̀. ẹ yóò ah! dà fún yín. oṣù lẹ́ ṣe iná mọ́tò tí mo ti tí mo tí mo tẹ̀ lọ́dọ̀ ẹ mọ̀ ni mò ń sọ pé kó má bínú lọ́dọ̀ lágbèrè. kí ló ti gbọ́ àgbàlagbà létí bẹ́ẹ̀. bàbá ìṣẹ́ rọ́bì ṣe ìwọ and so torí ẹ̀ lè fi gbá wọn létí bẹ́ẹ̀ yẹn àgbàlagbà. tí bàbá yìí tó bá ṣiṣẹ́ rówó tán ra mọ́tò yìí sí máa gbàdúrà kó bàjẹ́. jọ mọ́tò náà dà. o rí náà ni kò wo. èló ni jọ mọ́tò náà dà. bíbíyà kò wo dáadáa. èló ni mọ́tò yìí. mọ́tò two point. two point two point what. two point million rẹpẹrẹ two point two million ni mo ra mọ́tò yìí two point o tiẹ̀ mọ ètò ra mọ́tò kan kálò ló two point two point. tó o bá ní ibi sí tẹ̀ máa kó fún ẹ two point two million ní mọ́tò yìí. two point two million dájú ẹ má wọ ẹni sùúrù ẹni sùúrù ẹ jẹ́ kí n tí ó gbà tí ó lẹ́kọ̀ọ́ kò lágbàlẹ̀ and I have to teach him how, how to treat everyone. ìwọ kò lágbàlẹ̀. now pay account details ẹ fún mi two point two right uh. fún mi lákàn ní tòótọ́ tó bá dá ẹ lójú. òde fẹ́ wọ́ọ̀rọ̀ ẹ lẹ̀ o fẹ́ o sáfẹ́ wọ́ọ̀rọ̀ ẹ o rò pé o fún náà fi ṣe. fún mi ní àkáǹtì tòótọ́. lọ́jọ́ kọjá ni eh. màá bá ìfà bílẹ̀ ó máa ṣe mọ́tò yìí àkáǹtì tòótọ́ lọ́wọ́ ẹ gbà. ó yá ó yá mo pe ó yá zero zero three three seven two two six nine gt pump ni mo gt man gt kàkà nọ́mbà ẹ̀kọ́tẹ̀ tó ṣe ìkọ́tẹ̀ tó ṣe balance àbí kò wà láti tó bá máa ń gẹ̀tà ládùúgbò fóònù ìlú orí kankan bí o kankan balance kankan balance. ẹ wo ẹ ṣe. ó tó tó tó ṣe ló ń. kí ló rí kí ló rí two two two million máa gbé ọkọ mọ́tò ọwọ́ ẹ̀ can I have it. ẹ mọ̀ kan mo ní àwọn mo. ẹ bọ̀ ọkọ fún mi kọ́kọ́rọ́ náà lọ́kọ́ ẹrù ẹ̀ lọ́kọ́ ẹrù tó ní. dáàdì ẹ má bínú sá o ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ kò lè ṣe kírú ẹ̀ má ṣẹlẹ̀ sí ẹ̀dá ilé ayé mo wá fẹ́ kẹrin bíi sábàbí torí tí ò mi ò ní pàdé yín dáàdì ṣẹlẹ̀ drive. bẹ́ẹ̀ni. ẹ eh, ẹ Moto gbà. mọ́tò ìtìdìtì ẹ. Eh? bẹ́ẹ̀ni ẹ fún mi ní account details yín ẹ ní bank account now. bẹ́ẹ̀ni ẹ pè fún mi. two O oh two four hundred. four hundred. three eight. three eight. three two. three bank o. first bank. first bank. bẹ́ẹ̀ni. all right daddy mo ti send three million naira sí account yín mo fẹ́ kẹ́ fi bẹ̀rẹ̀ business tuntun ṣayí truck ten wa mi ò fẹ́ kẹ́ wa mọ́ ah. now ẹ gbà dáàdì ẹ pè mí alọ́rọ̀ tá a fẹ́ sọ ẹ ti kẹ́ má bínú kan tó ṣẹlẹ̀ o ẹ jọ. àǹtí ó yẹ bá mi gbé sínú mọ́tò àǹtí lẹ́nu. ẹ gbà mí ogún òní dé ẹ ṣe. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ dákun ẹ ṣe sà ẹ ẹ wà sà ẹ mà ṣe ah, ẹ gbà mí Ogo mi dé Ogo mi ti dé ah, ìgbájú ti dògo ìfọ́tí ìfọ́tí ti dògo Ogo mi ti dé Ogo mi dé yé ẹ gbà mí ògo mi ti dé o ìfọ́jú ti dògo ah, ẹ gbà mí o àìsàn yìí mọ́mí ẹ ti ń jẹ́ káìsàn yìí máa pẹ̀ka lára yín ẹ dára yá ẹ kò sẹ́ni lórí mọ́tò yìí nínú ibi. ọlọ́run ṣe òun yẹn. bámi rèé kò ń ṣàwọn àbámi kẹ bámi tó ń ṣe ti tírọ̀kì omi lọ bá mi nù. ògo mi dé ògo mi dé odidi ọkọ ni ẹ wò ó kì í ṣàbọ̀ odidi ni bá mi. ìbọ̀lẹ̀ ti rí mọ́tò. ògo mi ni ìyá amúráyọ̀ ògo mi ti dé ògo mi dé mo jẹ̀gbájú òdògo ah, ah. ẹ wò ó ah, ìfọ́tí kan ni odidi ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́rin àtòdidi tírí mílíọ̀nù a kò ṣeé fi pamọ́ ah, ah. ayọ̀ tí ò ṣe ògo mi ti dé wo ìfọ́tí kan àti tírí mílíọ̀nù ẹ wo gbogbo ẹni tí ẹ máa gbàdúrà báyìí ó yá bá ń gbàdúrà gbogbo ìfọ́tí tí ọba yọ ògo rẹ ní káráyé bẹ̀rẹ̀ sí kó fọ́tí bù ọ báyìí ó yá ẹ wo ẹ rẹ rù ah, ògo mi ni èmi mo ní. ìyá wọn làmọ̀ tó ṣe gángan bọ̀ ṣó wọn bàbá wọn ni. ọ̀rẹ́ mi yìí ṣọ́ọ̀kì gbé mi ní ìlú ọ̀hún kí ló dé. Ah, sórí wèrè wọn ti lè gba dìgírì kó má lọ ya mí jọmọ kó fáìndé ni mí mo fi ń gba owó gbòòrò. Ah. Ah, máa sá kúrò nílé. o rí mọ́tò bàbá ìbò ìgbẹ́ tó ibó ló ti rí. ògo ti dé ògo ti dé rẹpẹtẹ wo ògo mi ti dé ìbọtí kan ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́rin àti tírí mílíọ̀n. ó lè jẹ tiwọn. láyé ṣáàbùkẹ́ ṣe sọmasọ́ọ̀tì kò pọ́sibú mo lè ti fẹ́ rówà ó lè jẹ́ kó fi ṣe àwọn káàbù tó máa ń dà online. káàbù kan. Hmm kí ẹ lọ mu tó mo kí n máa mu pé mi bá ti mu pé màá dá lóde. ọ̀rẹ́ mi always on point. wọ́n tún ọ̀kẹ́ ẹ̀ ẹ̀ lábì ẹ kú ìnáwó mo ń gbọ́ pé ẹgbẹ́ mọ́tò wà ní kẹ́lẹ́ ti ní. ògo mi ni ògo mi ti dé ni wo ọkọ̀ ńlá gbọ̀ọ̀gì ìfọ́tí kan àtòdìdí ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́rin àti ah, tírí mílíọ̀n. Ah, ah, eh? inú mi fọ ẹkọ yìí o. Eh, eh, ẹ ṣe ẹ ṣe ẹ jẹ́ jẹ́wọ́ bí wọ́n lọ jí mọ́tò ni àbọ̀ lọ ya sà níbi apá bí ọ̀pẹ ibi ọ̀pẹ yẹn lẹ́ẹ̀kì yà sí ọ̀nà ọ̀tọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ni sà ọ̀pẹ yẹn wà lọ́wọ́ sí mi. Ah, ẹ bá sì rọjú òjò yìí tó ń ṣe ẹ bá jẹ́ òjijọ́ mi ẹ tún torí bọnú òjò ọ̀gá ẹ pẹ̀lẹ́ sà. ẹ ti dé bẹ̀ ẹ ṣeun ẹ ṣe sà àlejò kan tó tó wá wò mí ni wọ́n ti yà kọjá lọ ọ̀rọ̀ wọ́n ti kọjá bí ọ̀pọ̀ ah àlè ee ee ah ah àlejò ah ee ah ẹ pẹ̀lẹ́ sà. Ah, ah. ah. ah ti sí ìkìsà ẹ tó kojú pọnú òjò ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ rà máa ẹ pẹ̀lẹ́ sà lóòjò yìí ẹ má sì rojú kójò ṣe díẹ̀. ọlọ́mi pọ̀ ọkàn ní. ẹ rà máa pẹ̀lẹ́ sà. ẹ pẹ̀lẹ́ sà. dáàdi ẹ yé lu sà fún mi mọ́ ọmọ yín ni mo jẹ́. Mm mo ti gbọ́ ẹ wò àlejò tí mo sọ pé ẹ wọ́n mú àárín mi ẹni tó ṣe wá lóore tí mò ń sọ. Ah, ẹ ká sàn sà ẹ ṣe gan ni sà ẹ ṣe gan ni. ẹ wo, ẹ wọ bọ ẹ jẹ́ ká wọlé ẹ jẹ́ ká wọlé ẹ dákun ẹ wọlé ẹ wọlé ẹ wọlé èmi kì í bá ti mọ gbogbo láyé àní bá o mi ò mọ mi ò mọ mi ò mọ mi ò mọ So what are your plans? Mo mi pe wàtàbúrò ẹ̀ kí ni plans in education, career and all that? Mm, nothing really for now except for me and my sister to return to school but Um, èmi tiẹ̀ ń rò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé kí n lọ fún a part-time degree course okay. so ní weekdays màá lè máa help daddy láti take care mommy. okay that's feel a bad idea you know dàmú àtọ́jú wọn náà. Um, well, I just want you to know that you should feel free to ask me anything. Um, okay, sir. Any with the last thing, render assistance financially, morally, Don't hesitate to tell me. All right, sir. I'll gladly come in. Thank you, sir. It you go, sir. Yeah. Uh, Mariah, um, ó máa wà kitchen. Okay. Mm. Kini mo lè sare ṣe fún yín? Rántí mi Olúwa, Olúwa jọ̀ọ́ rántí mi. Rántí mi Olúwa, Olúwa jọ̀ọ́ rántí mi nígbà tí mo ṣàlàyé ní olùwàjọ rántí mi nígbà táyé kọ̀ mí sílẹ̀ olùwàjọ rántí mi rántí mi olùwàjọ. So it's all this description. Okay. So Okay kó lè mú jọ pé I'll try. ẹ go. thank you so much for your effort your time and everything ẹ Yeah. yeah. Yeah. yeah so èmi máa bá yín tàn ṣe gbọ́ mo kàn fẹ́ sáré bá àwọn dáàdì sọ̀rọ̀ ẹ ṣe máa bá yín tàn ẹ fún mi just few minutes. ẹ ṣe gan ó dàbọ̀. Um, dáàdì ẹ pẹ̀lẹ́ kú èmi ń fìwé bóyá kẹ relocate kẹ change environment because ìyẹn náà tún lè help recovery wọn. ẹ ṣe àwa náà ń ronú nǹkan tó jọ bẹ́ẹ̀ pé káti ra ilẹ̀ kékeré kan ká dẹ̀ kọ́ bí ó ṣe bí yàrá méjì sórí ẹ̀ bó ti hùn kó kéré mọ́ tiwa náà ni ó dípò tá a fi máa máa kówó lọ fún àwọn onílé àwọn láńdọ̀dù fi máa máa gbowó wa. ọ̀rọ̀ dáàdì ó tọ́ lẹ sọ ó dáa kéèyàn kọ́lé tiẹ̀ kó máa gbé bẹ̀ ó fi hàn lọ́kàn balẹ̀ ju kéèyàn máa gbélé láńlọ́ọ̀dù lọ. ẹ ṣe. dáàdì èmi ti fẹ́ máa lọ nìyẹn inú mi dùn Eh, tí bá ti get àwọn oògùn yẹn màá pè ẹ wá wá gbà. all right. so mọ́mí alẹ́ ti ti bẹ̀rẹ̀ medication jọ. ẹ ṣé all right daddy ẹ ṣé gan adúpẹ́ o mo dúpẹ́ o ẹ ṣeun ẹ ṣe ọ̀dà ọ̀dà ẹ ṣe ọ̀rọ̀ ẹ ṣe ọ̀. Ah, tọkàn mi ború jọ̀wọ́ ìrántí mi nígbà tọkàn mi ṣàìsàn àìsàn bàbá ọ̀run yé rántí mi. ẹ má bọ̀ sá. Um, dáàdi ibi tí mo sọ pé à ń bọ̀ rèé o ẹ jẹ́ àwọlé. bí gan-an làbá máa pè ní ajégúnlẹ̀ <laughs> torí gbogbo ń tọ́ kó síbí báyìí eh, eh, owó ńlá ni. ṣe láìkì. ah láìkì <laughs> ọ̀tá ajé nìkan wọ́n lè mú débí báyìí eh, tí ò ní kí ajé kù kalẹ̀ wo ibí gan-an làbá máa pè ní àlùjá náà kò sí paradísì kankan bí kankan mọ́ yìí sì. tẹ bá láìkẹ ó fi dà náà ni ẹ gbà. kọ́kọ́rọ́ ilé yìí ni bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ ní àti àwọn fámìlì yìí. dáàdi mo mà lálàá kan mọ́jú mẹ́yìn. irú àlá wo. alágídí ni mo rí i pé bọ̀dá mi wọ́n mú wa kúrò nínú ilé wọ́n mú wa lọ sínú ilé tó tóbi tó fine àwa ń gbádùn àyàn fàǹdà nínú ọlá. ọlọ́run ó jẹ́ kó wá sí ìmúṣẹ. àmín. bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ kúrò níbi tẹ́ ń gbé kẹ́ kó wá síbí báyìí. ah dadi kí lẹ́yìn sọ. alpha ah, inú mi dùn ni pé ẹ wà òkè pẹ̀lú gbogbo nǹkan tí ẹ rí àbí. yeah àti gbogbo àwọn electronics àwọn couch and everything. ṣe rí i pé gbogbo nǹkan tó wà nílẹ̀ ó wọ̀ tí iye tí mo pè fún yín in short ó ju owó ẹ̀ gan-an àfi tẹ́ bá fẹ́ parẹ́ lóko. <laughs> Eh, ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ náà ni iye ọgbọ́n. so tó bá ti dẹ̀ lọ́fíìsì carry mo by myself to ọ̀rọ̀ uh, hmm. wẹ̀. kò sí wàhálà tó bá jẹ́ wípé ibẹ̀ ṣe fẹ́ nìyẹn ẹ máa join in office ńlá ọ̀rọ̀ okay I seal everything. okay yeah. ashebe all right thank you very much nice doing business with you. all right now uh, I'll catch you up tomorrow okay yeah. all right save eh I take care. I... Thank you. Are you welcome, sir? Welcome, sir. How are you? I'm fine, sir. Pẹ̀lẹ́ ṣàlàfíà. Àwọn wo ni ó ń jáde yẹn? Àwọn ọ̀rẹ́ mi ni dáàdi. Wọ́n wá rí mi fún business kan ní sá. Ẹ ṣọ̀ṣe ṣá o. <laughs> Ẹ ṣọ̀ṣe o be a good boy. Uh, yeah, uh, you should trust oh, me that. I trust you hundred percent. Má kẹgbẹ́kẹgbẹ́ o. <laughs> No no no no. Má o. Oh, ah, daddy. Ah báwo lẹ níbi tẹ lọ. um well, fine fine mọ́mí ẹ̀dá. ẹ wà nílẹ̀. ok. ẹ káàbọ̀ sà. o ò ní gbádùn. ọmọ yìí ò hin bàbá rẹ̀ ń hòhò. so dear tó bá lọ ń sìn ìgbà olómadé. just two weeks. Hmm. what is home? nǹkan tó yẹ ni pé kò ń ṣe torí tara mi nìkan mo fi ń lọ wọ́n ló ń torí títí ẹ àti àbúrò ẹ náà. I know mo bóyá máa ń sọ nìyẹn ó máa lọ tó ń sìn wá lóver a month kan tó dé. I promise you this time just two weeks ni mo máa lọ. Mm-hmm. <laughs> Okay. I miss you. I'm missing you already. Àǹtí Júmi, mo ti fẹ́ dọ̀dọ̀ wọn sí. Sísá mi, àǹtí hmm? Júmi fẹ́ bá mi sọ̀rọ̀ address lo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ o lè fún wọn. okay um, aunty jumi sherry tí gbogbo. outside. aunty jumi okay so again wọ́n lo ju two weeks lọ. ẹ sọ fún bike man yẹn kó yà sí right. ah time ti lọ mo ní meeting kan. today again. yeah mo ní meeting kan báyìí ah jen let me be on my way. Oh. no tí n bá níbi tí mo fẹ́ lọ mi ṣáà ni máa parọ́ fún ẹ. i know ẹ sáré ọ̀rẹ́ yọjú sí wa lẹ́yìn ìfà inú wa dùn gidi gan-an ni ọ̀nkúlà rẹ̀ ẹ ti lọ yẹn pàpà kí ló lè tẹ̀sẹ̀ sáré tó wá sílẹ̀. mo ní bíkọ tó wà promise yín o. mi ò tó bẹ́ẹ̀. mo ti ẹ̀ jẹ́rìí yín ni lè gbàgbé. èwo ni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọkùnrin rẹ bá gbàgbé ni o. àǹtí jumi kí ló ṣe yín kí ló lè tẹ̀ ń dá sọ̀rọ̀. jọ má bínú ká ní bọ̀bọ̀ yẹn. ọ̀npọ̀ láàrin ẹ wò ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò ni olóore wa ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ ń wò yìí gbogbo bí story wa ṣe change kò ṣẹ̀yìn àwọn kò ṣẹ̀yìn ọlọ́run and <laughs> as you can see ẹ̀yin náà rí báwọn àti àǹtí mi ṣe jọ ṣe <laughs> ọkọ ẹ̀gbọ́n mi ni wọ́n ọkọ àǹtí ẹ̀. wo ẹni tí mo ní kó jíṣẹ́ fún ni kó jíṣẹ́ fún tó bá ti bá dúró dè ṣùgbọ́n. ọ̀làgbọ̀n mọ́tò ọ̀là ah! ah! ọ̀là ah! ó ti gbáyọ̀ ó ti gbáyọ̀ ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ apààyàn ti gbáyọ̀ ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ti gbáyọ̀ ẹ bọ́lẹ̀ payọ mú ẹrú ti payọ ṣé ẹrú pẹ ti payọ ní ọ̀rọ̀ náà mú kú ní bàbá yìí ayọ̀ mi pọ̀ sí ayọ̀ mi pọ̀ sí ayọ̀ mi ah, bàbá yìí ti payọ ayọ̀ mi pọ̀ sí ọ ah, bàbá yìí ti payọ. àǹtí Jùmọ̀kẹ́ ọkọ tẹ̀ ń tíra láti sọ báyìí ni pé ẹ mọ nǹkó láre ẹ dẹ̀ mọ̀ pé àwọn náà fi mọ́tò gba ẹ̀gbọ́n wa gbọ́dọ̀ ẹ̀ wọ́n wù dáadáa wọ́n ò lè ṣí mù mọ́tò tí mo rí ìta yẹn òun náà ló fi gbẹ́gbọ́n yẹn níjọ́ tí mo rí. Bakit? thank God she's improving. Yes, she's positively progressing. Thank God. So, within a few days, she'll be back to her normal self. Okay. Why are you crying? Tears in your face. Why? Get the cookie. Oh, ah, no, you don't have to do that. Oh, you need that to be more. I'm happy duper. don't worry yourself. Okay. But one thing is, and make sure pé one lò wọ́n dáadáa. Okay? Okay. Please do take care of that. Èmi náà dẹ̀ tún máa yọjú sí i. Thank you so much. You're man. welcome. God bless you. Amen. You too. Ah, ọ̀nà I'm not àtọ̀nà yín náà ṣe. Àmì àtẹ̀yìn náà. Fẹ́mi. Mọ́mí Fẹ́mi. Yes. Yé. Kí ló dé? Yé. Kí ló dé? Yé. Kí ló ṣe ẹ́? Yé. Yé gbàgbàgbàgbà. Gbàgbà. Fẹ́mi pa mí. Fẹ́mi pa mí o. Fẹ́mi pa mí o gbọ́ ọkọ níbo ló gbé relé sí tí fẹ́mi fi rí lẹ́tà ìbò ló gbé relé sí. ayé mi o. má parẹ́ má parẹ́ torí ilé o ẹ mo gbé mo gbé mo fara balẹ̀ àbájọ ṣe tó ṣẹlẹ̀ tó fi travel ẹ eh, hmm. ah, mo dáhùn ó ti travel àtàlọ tó ti dé. fẹ́mi dá ah, ó ti travel sọ́nà òun lọ fún project wọn. fẹ́mi dá fẹ́mi dá i'm gone i'm gone. darling darling. wọ́n lè pẹ́ yẹn kí ló wá ṣe ń bí ta ló wá ìwọ ni mò ń bá wí ìwọ. why you joking. don't you dare. What is what is going on? Mami ò rí rẹ̀. Inú mi dùn. Oh, daddy. Larry. Kí ló ń fariwo? Mi ò understand bí ó ń bínú fún kankan ọ̀sọ́ mi ò mi ò kò yé mi. Gbọ́ mo ráyọ̀. Daddy. Kí ló fariwo fún òun ẹ̀? Ọ̀rọ̀ yìí ó tóbi jẹnu mi lọ. Ó yẹ ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ Mm-hmm. bẹ́ẹ̀ ni but bóyá uh, kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi. Daddy. Ọ̀rọ̀ ìtòbí jẹnu mi lọ ni. I am so confused nípa mi. Ọ̀rọ̀ ní tóbi ká wò bẹ́ẹ̀ bù ẹnu la máa fi sọ ìdí la fi jókòó. That is why I am so confused. Ayike, that is why you are determined. Bọ́ọ̀mì, ẹ bá padà mọ ẹni tó pa ẹ̀gbọ́n mi, ọlá mi pọ̀ sí i, kí lẹ rò pa máa ṣe fún? Àìjẹ́, àbí ah, ló máa ń pọ̀ ẹ́ lẹ́kún. <laughs> Àìjẹ́ ọmọ bàbá tó bí ọlọ́mọ bí má mọ ẹni tó pa mí lọ́rùn ah! <laughs> o pẹ̀lú gbogbo oore ọ̀fẹ́ tí ọlọ́run fún mi lásìkò yìí àti ìrànlọ́wọ́ láríwájú <laughs> o máa fi mú onítọ̀hún fún fèrè ah! máa wọ débi tí símẹ́ǹtì yóò dúnlẹ̀ àríkẹ́ wò mí lójú kò sọ fún mi ọmọ ẹni tó pa mí lọ́wọ́. no no no no doctor tó ibi gbé gangan ni kó attend sí wọn yes uh, i'm on my way kò ṣe. Oh, my mom. This one too shall pass. ẹ máa fi orí ọkà kẹfì ọmú ṣé máa pé murder case ni. ẹrí ọkàn ni ò jẹ́ ń gbádùn torí ẹ̀ ni mo ṣe wá bá yín kẹlẹ̀ advice mi. ọlọ́run mọ̀ ní kẹ́ wá sọ ọ́ ẹ máa fẹ́ lọ mú ọwọ́ ara yín ẹ fẹ́ lọ tí bọ́sọ̀ lọ nìyẹn. lẹ́yìn tó ṣe pé ìyá yẹn ṣẹ̀kú ni. mi pé mọ́dà case náà máa kà sí fún yín ni. actually kì í ṣe mọ́dà because ẹni ẹ ló wá kó sẹ́nu mọ́tò fún ara rẹ̀. sáwọn èèyàn máa mọ̀ pé bóyá òun ló wá kó sẹ́nu mọ́tò fún rẹ̀ wọ́n rò pé ẹgbà ẹ sá lọ nínà ọlọ́run mọ̀ ní kẹ́ pàdé wa o ẹ bá lọ tọrọ ayáyín bọ́ sọ̀rọ̀ dájúdájú orí tí àyín ṣe lẹ́ ń jẹun èmi kàn fẹ́ sọ kí n kàn fẹ́ iná ìjọ tòrọ lọ ẹ bá ti kú òun bí ẹsẹ̀ nu yín kẹ́ mọ́ lọ sílé yín ọlọ́run níjà rọ́nà o àní sẹ́wọ̀n ìjọba o. ẹ ṣe gan ẹ ṣe. bí mo ṣe rí sá àsálà fún mi nìyẹn kì í ṣe pé mo dédé sá lọ àmọ́. nígbà tí màá fi dé hospital wọ́n mi ti kú. gbà pẹ̀lú gbogbo ẹ̀ náà ọkàn mi ò kúrò níbi accident yẹn mo ṣáà mi títí tá a fi ṣe òkú màmí lẹ́yìn bàtà sí wọn tán. mo lọ sí police station. mo lọ report ara mi. mo ṣe padà lọ lé nìyẹn o mo wá bẹ̀rẹ̀ sí ní lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ níta kọ̀ọ̀kan. lóòótọ́ àwọn òbí mi fi oore ṣíṣe kọ́ mi ṣùgbọ́n mo tẹ̀lé nǹkan tí ọlọ́pàá yẹn sọ fún mi ó wá tara mọ́ oore ṣíṣe ó ń ṣe fọ́mọdé ó ń ṣe fágbà ó ń ṣe fún lílé ó ń ṣe fálejò títí tí mo fi pàdé yín. èmi ò mọ̀ wípé àwọn ẹbí tí mo ṣe ní jàǹbá mo tún wá padà di ẹbí mi. ẹ jù ẹ dárí sùn wọn. Don't, don't do something dáríjì mi jọ mo ti gbà kádàrá mi mo ti gbà kádàrá mi ẹ̀dá tí ó gba kádàrá gba kòdòrò mo ti gba kádàrá mi ọlọ́run ọba ìwọ lọ́ba dẹ́dà ìwọ lọ́ba ṣẹ̀dá ìwọ lọ́ba tó lágbára ìwọ lọ́ba ara ọba ara ti fẹ́ dáadáa nígbà tó ń lò ó wọ́n lọ fi wá dára tó ń wọ̀ àtìgbà bó ti wọ náà ló ṣe ti wá ọlọ́run fi wá dára ni àmọ́ ìwọ náà náà fi ṣe sábà bẹ́ẹ̀ àwọn ti gbà kádàrá tiwa o àti gbà bọ́lá ṣe kọ́ àti gbà bá ṣe kọ́ àti gbà á gbà àti gbà kádàrá wa mo ti gbà kádàrá mi mo ti gbà àti gbà kádàrá dátì ẹ̀dá tí ó gbà kàdàrà àgbà tó dérò àti gbà kàdàrà àgbà àfọlọ́ọ̀dì sí mi ó àti gbà fọlọ́ọ̀hún lórí ètò ìgbọ́dọ̀ bẹ́ẹ̀ jù ẹ̀dá kan sáré àìmọ̀ ọjọ́ tí ó là àtẹ́wọ́ lábala a ò mẹ́ni tó kọ́. kàdàrà ti dúró o àyànmọ́ kó má gbógun o bá ti wáyé bá máa rí bẹ́ẹ̀ gangan là rí ẹ̀dá kan ń sáré láì mọ ọjọ́ tí ó là àtẹwọ́ lábala ọmọnì tó kọ́ bẹ̀dá kó bá pa kádàrá yóò gba kodoro bẹ̀dá kó fẹ́ gba kádàrá yìí eh, yóò mọ̀ gba kodoro ṣùgbọ́n orí mi mo ń bẹ̀bẹ̀ o má máa jẹ́ kíyà jẹ́ tèmi o àyànmọ́ ire mo mú wáyé o ìmọ́lẹ̀ jẹ́ kó tàn sókun ayé mi torí pé kádàrá ti dúró àyànmọ́ kó gbógun o bá ti wá ipá máa rí bẹ́ẹ̀ gangan là rí ẹ̀dá kan ń sáré láìmọjọ́ tí ó là o àtẹ̀wọ́ lábala àomẹ́ni tó kọ̀ ọ́ lásọ̀rọ̀ ayé wa jọ̀wọ́ rántí pé ire la yìn ọlọ́run bàbá dá sọ̀rọ̀ ayé wa nítorí pé ire la yàn látọ̀run. ayé burú wọn lè sọ gbàdọ̀gùn bàbá ẹ e, má pé tiwa níyà ọ̀run yẹn.